tó ṣe pé ní sí ọ̀nà tí wọ́n fi tún ẹ̀mí rẹ̀ sí ju pé ó dà ní ẹ̀rí padà síbi pé torí tọ́lọ́pù fẹ́ sí. tó bá rọ́bà tó mo ti dá padà òun ni pé tí ọmọ ronú rẹ̀ lásìkò yẹn nígbà tó bá fẹ́ ṣe kó tó ṣe òun ni pé ẹ̀sán tó pé ẹ̀sán ti bẹ́ẹ̀ bí sẹ́yìn àti pé orítọ́ lọ́rùn kò fẹ́ ṣe yọ àdìgbò kò sẹ́kù lọ́kàn gbogbo eléyìí lọ. tó bá ti ní pé tó wà lọ́kàn gbogbo eléyìí lọ o ti ní kíláàsì márùn tí ó sì rí o nǹkan nípa yàtọ̀ sí eléyìí. wàá sàbísì mọ́ ẹ̀sùn tó lè máa bẹ̀ ẹ́ wò náà ẹlẹ́gbẹ́ ibi tí ẹ̀mí rẹ̀ ti fi ọ̀sán náà wà lórí ọlọ́run bẹ́ẹ̀ o tún fẹ́ gbé tiẹ̀ wọ bẹ̀ wọ́n ti fẹ́ gbé tiẹ̀ wọ bẹ̀ kó tún ṣe kéde kó tún dà padà ó ti gé nínú wọ́n sáré ìyẹn náà wọ́n náà wọ́n ti fẹ́ kọ́ńtù ẹ̀mí rẹ̀ fún abẹ́rù kan wọ́n ti tó lè tó lè lórí wọ́n sáré kọ́ńtù ẹ̀mí rẹ̀ kó kọ́ńtù ẹ̀mí rẹ̀ sì kankan kó sì pé yóò. wọ́n ní àdéjì àdéjì sọ pé ìní láàrú ìlú ìmọ̀sídá ìta ìdí wàlẹ̀ àdúgbò wọ́n àdéjì lọ́wọ́ ìyọ̀ǹda mọ́sálásí kò sí lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí tó jẹ́ oníjẹ́lẹ́ bàbá àti ìdókòwò tó ń sìn kúròsù àmọ́ àdúsì ẹ̀kọ́ ní àlàáfíà wọ́n mú ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ ní kùránì ọlọ́ni ẹni tó bá ti mọ tí kọ́ wọ́n so mọ́ mọ́sálásí kọ́dà wọ̀lá ìdúnàbà ẹ̀dọ́dọ́gẹ́ni náà oríkẹ́lẹ́bà ọmọ sọ̀rọ̀dà ìlà kiri ààbẹ̀ ìsẹ̀lẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ ayé ọmọ kọjá lọ wọ́n lo ayà yìí wọ́n wá sí ro ẹni tó jẹ́ bàlá náà mọ́ ẹni tí ń ṣe ìgbóṣù. ó ti yẹ pé ọ̀rọ̀ jẹ́nẹ́bà gan-an ní lọ́dọ̀ àwọn onímọ̀ ọ̀rọ̀ wọn kú sí méjì bẹ́ẹ̀ àmọ́ta ní idols. tó wọ́n dà lọ àwọn ọ̀rọ̀ yìí mọ́ra wọn fi ní pé obìnrin ò lè ṣe kí ni kò lè gbé ẹ̀jọ̀ dé ní mọ́sálásí. wọ́n tún yọ àdéhùn mi ẹ bá a máa mọ yín mọ́ra ìjọ ẹgbẹ̀rún ọlọ́run ẹ̀yìn obìnrin wa. bí bàbá rẹ bá bàbá àwọn ẹ̀ máa mẹ́rin bàbá àwọn ọmọ mọ́ra tí àbá rí bàbá wọn. fẹ́ẹ̀nì kan tó bá bẹ̀rù ọlọ́run dáadáa kó ló bá ti gbogbo wọn sọ́dọ̀ àwọn ìyàwó bẹ̀rù àbí kí obìnrin ẹgbẹ́ kan dáre wá fún wọn díẹ̀díẹ̀ kẹ́ ẹ gbé wọn síwájú nígbà ìkọ́mọ́tò gbogbo bí àbá tó ń gbọ́ ariwo kò ní jẹ́ kí ọ̀rọ̀ téèyàn ń sọ kó kó lọ bó ṣe yẹ kó lọ èèyàn náà fẹ́ mọ́ wá pariwo torí pé ọ̀rọ̀ mi ti ń wọ ètí àwọn òsì fẹ́ pariwo ọlọ́mọdé apá. Forúkẹ́ ń gbọ́ yẹn báyìí. Wọ́n tún lọ ọ̀rọ̀ míì àwé tó bá wù pẹ̀lú ìlú tó wà lù àwọn ọlọ́dún tá ń lọ. ẹ̀rí wọn pàṣá wọn ní ká fi mí lẹ̀. àwọn tí wọ́n wá ní pé a lè obìnrin lè wọ́n mọ́sálásí ẹ̀já ló kan náà ẹ̀rí tiwọn náà. ni ò ní jẹ́ káàró ní tọ́ tó bá jẹ́ pẹ́gbà yẹn á sọ fún tòun kíni òwúrọ̀ àmì ìtọ́jà náà ní ká fi ìpìlẹ̀ yẹn kọ́ lásìlẹ̀ ó ti yé torí pé gbà mí ni obìnrin mi ọ̀pá rẹ̀ páàkì dáadáa kò jẹ́ kíni tó a máa dìde báyìí gbogbo ẹ̀jẹ̀ ló ti kíni ló ti ṣe gbọ́dọ̀ kò sì ní mọ̀ ẹ̀rí kan kò sì ní rí bẹ́ẹ̀ bá kàn dé láàrin ọjọ́ kejì náà wá sínú wa ti kíni yọba kan ẹ̀jẹ̀ ní omi nínú àti nínú ọbẹ̀rẹ̀ sí nínú ọkọ̀ rẹ̀ kò sí tó ọlọ́run sì jẹ́ àárí obìnrin mi tí ọba kan rẹ̀ dáadáa kọ́ máa jábọ́ sí mọ́síláṣí kọ́ máa tẹ̀lé mi kọ́ máa jábọ́ sí mọ́síláṣí ṣètìgbọ́ yorùbá ọlọ́mọdé òkè máa ń ṣẹlẹ̀ o kọ́lá máa láàrin ìgbà tí ó jábọ́ ó ti yẹ torí ẹ̀wọ̀n ìjọba máa fi ẹ̀sìn fi páàkì ara yín tí ó fi ṣe dáadáa ẹ máa lò ó ẹ dàpọ̀ ẹ máa rojú owó o tó bá lọ já rẹ lẹ́yà ló ti lọ já mọ́pẹ́rẹ́ àmọ́ yín bọ̀ ó sì yá láyà ẹ̀yẹ àṣìṣẹ́ tó wọ́n fi wá sí ilé ọlọ́run ní fi wá sí ilé o kátó wá ní kó wá jábọ́ sí ilé ọlọ́run kò ní dáa tó lẹ́yìn tó kọ́ pa àwọn sí ilé òkùnkùn ilé dé táwọn ìwò pé àkídà ẹ̀yìn súnà náà ni àwọn gbogbolójì tí wọ́n ń lò àti àwọn ẹ̀mọ́ ní àjò tó wọ́n dédé pé ṣé ìyàtọ̀ tẹ wà láàrin gbogbo ìgbà yẹn. ẹlẹ́kẹ̀ tábẹ̀ ò ní pé. Bẹ́ẹ̀ni, ọ̀tọ́ bí ẹ̀. Bẹ́ẹ̀ni, wọ́n jẹ ká. Àwọn ilé gbọ́dọ̀ ló máa bẹ̀rẹ̀ méjì mọ́ o nípa àwọn oní ẹ̀mí ní àpò àbí ní súnbí ẹgbẹ́ ìlú. ó lè lọ́wọ́ ìlú mi ìwọ mi wípé ẹlòmí ò ní máa kó torí òdò gbogbo wa ó lè rò pé báyẹ̀ mi náà mo ti wá ṣọ́ọ̀ṣì nkejì ní pé májọ fún mẹ́rin wọ́n pẹ̀lú orúkọ jésù orúkọ ẹ̀jẹ̀ jésù orúkọ jésù orúkọ ọ̀gá jésù orúkọ báńkì jésù wọ́n kò gbogbo ẹ̀ àwọn yóò sì máa sàmì kí ni wọ́n á lè wọ́n dẹ́nu kọ́ náà wọ́n á sọ wípé àwọn ènìyàn sí orí ìgbà wọ́n sì náà ní tọ́ba sì mú tí wọ́n wá àwọn náà gbà tọ́ba sì wà pé kò lè ṣe kẹ́ kò lè fi pọ́ìsì o fún wa ní wọ́n ti ní ká gbà tí wọ́n náà lè kọ́dà ìlọ́jẹ́ mùsùlùmí ẹgbẹ́ ẹ̀ tọkọ̀kọ́ta rẹ̀ lọ́jẹ́ láì gbogbo táwọn èèyàn fún ibà wọn rú dáadáa o ọ̀rọ̀ súnà súnà o ọ̀rọ̀ kí ló o kọ́dà sọ́ra pẹ̀lú ẹ̀ wọ́n ní àlè sàlórúkọ ní àṣìbí oṣù náà sàlàbí yẹ̀ wọ́n á ni kíkẹ́ ń bá mi sọ̀tà ní kò lè jẹ́ kébi kò lè sàlórúkọ ni wọ́n ìjà wọ́n sáfún ìdí ni pé kì í ṣe póun náà ní ọbẹ̀ sàbòrò àmọ́ tó ní sí ọ yẹn èso máa lò ó èso máa lè kí ni ó máa lò ó yóò sì gba nílò ẹ gbọ́ ìwọ náà mọ àwọn tó jẹ́ ọ̀tá rẹ nínú àwọn ẹlẹ́sìn rẹ wọ́n mọ̀ pé dáadáa bá ń ṣẹlẹ̀ sí ọ sínú wọn sábà dùn inú ìsábà dùn ìwọ náà sì máa wúra rẹ àwọn tí wọn náà jọ ta sí ó lè tó dáadáa bá ṣẹlẹ̀ sí wọn ẹ̀mí rẹ ò ní fẹ́ gbé táburú bá ṣẹlẹ̀ sí wọn tòun tí kò ṣe parí ẹ̀ẹ́dẹ́ oṣù tí wọ́n lọ sọ́kọ́ ọdẹ kẹ́ni tọ́fẹ́ mọ́ ẹ̀dùn àbúkọ́ tó bá ní ààrẹ kọ̀ǹtró. ilà máa rọ̀ ṣe mọ̀rọ̀ kò kàfẹ́ tọ́nà bá sa wákọ̀ lílo máa wọ́n sì kéré gan. ẹ̀gbọ́n rí náà ẹ́ ó sọ̀rọ̀ lọ́ta ní o lọ́rùn bu alẹ́ kí o ọ̀tá ní òjò kí yorùbá gbádùn náà ọlọ́run torí ẹ̀rọ ìṣẹ̀lọ́sọ́lọ́ àmọ́sẹ̀lọ́sọ́lọ́ àtàwọn ọ̀dọ́lọ́run lè ọlọ́run gbé wa gbèrè wọn kò sẹ́ni bí ọlọ́ta àbí ọ̀fẹ́ lọ́ta ni ìgbáyé lè gbọ́ rẹ̀ ló túmọ̀ sí pé ọ̀gá wèrè ní ọlọ́ta òṣèlú ìwé ọlọ́ta ẹnìyàdé wọ́sọ̀ wọ́n fẹ́ fún ọ̀fẹ́ lọ́ta olùdókòwò ọlọ́ta torí pé dáa fún ọ ni kí ọba ti dáa fún wá kó òní kan lè tán òní lọ́ta. ọ̀gá ìgbọ́nà káàánú rẹ̀ ká ní ibi jẹ́ tiẹ̀ gbé ọkùnrin sí wá rí rere ọmọ sí kásá. sọ́ra wọ́n ní lọ́pàá sọ àbí ṣe àgbà mú aṣọ òde. àwọn tí wọ́n sọ fúnra wa ti pẹ́ pé kò wá encourage kò wá encourage rárá kí mùsùlùmí ọmọ bá wọn mú aṣọ òde à ń sọ àtúnṣọ ẹlòmíì lè mọ ìmúlò alẹ́ ní kó ṣe báwọn bá kan láàyè mú èmi sọ fún bàbá tó ní ẹlẹ mú yẹn ni ó máa burú rẹ ọ̀fẹ́ sọ ni èyí tó sì máa burú rẹ ní tọ́ ọlọ́run jẹ́ ọmọ yóò sì jù ú sọ ọ́. sẹ́ẹ̀rí ọ̀gbogbo nǹkan kọ́lá máa ń fìpìlẹ̀ rẹ̀ dájọ́ ẹ̀gbọ́ nínú ẹ̀sìn ìpìlẹ̀ kẹ́lì kò sáàbùrú bẹ̀ wọ́n yọ̀dá àwọn bá jẹ́ pé àtọ́rọ̀ àyè yóò kéré gbúgbọ́ sọ́yẹ̀kọ́ rà tí mùsùlùmí bá máa sọ lóde àbómúfìlà lóde máa rà á mọ́sẹ̀ kí ni máa rà á ọ̀wọ́ àbúrò wà bẹ́ẹ̀ kí wọ́n pé ọ̀wọ́ àbúrò wà àmọ́ torí fẹ́fẹ́ rí tàn méjìlá torí kẹfẹ́ rí tètè ẹ̀yìn ẹ̀wọ̀n afẹ́ ìwà afẹ́dùn ní ìlú ọ̀fẹ́ tó lọ sí ẹ̀bàrà ẹ̀nu jẹ́ láti àná aburú tó wà bẹ́ẹ̀ ọkọ̀ gan àti máa ń kà fúnra wa ẹja fún díẹ̀ kà nínú aburú tó wà bẹ́ẹ̀ ìparí máa sọ òun ni pé aṣọ tí wọ́n ní ọ̀rà yìí ọ̀rà lóòótọ́ mr ayé ló pè ọ sí ọ̀dẹ̀ rà níjọ́tọ̀ ra ayé olówó rẹ̀ lọ́wọ́ kò sí wẹ́rẹ̀ rárá ẹ̀dẹ̀ fi do mr ayé lórí nínú sọ̀rọ̀ pé mr abínà máa lóde àbí kò ní lóde ẹsẹ̀ ti mr ayé ní jẹ́nárì kúrò ní fẹ́bárì mr ní òde òun náà wà wọ́n tó mú sí yẹ mú táìlà ní oníyẹ. it will be ọmọ àmọ́ sọ pé mi fẹ́ràn ọwọ́ àkọsà ọ̀rọ̀ ọ̀nẹ́rẹ́ ẹ̀ láàbò rẹ̀ là. nínú ẹ̀ ni pé ẹlòmí ò tiẹ̀ ní nípò káàtà sí kò ní láìjà sọ yẹn kò lége kò ní láìjẹ rárá. kóra tó bá kọ nǹkan báyìí ọkàn ló tún lè pé kọ́ńtù náà kí ni nǹkan láìjọ máa sọ ládòde àmọ́ tòun ti lè yọ kó sàrẹ̀ rárá aṣọ tí ò lébùú sí. ẹgbẹ́ kú sí ìrànlọ́wọ́ ẹ̀mọ́ kò sí nínú aṣọ sí ní wàá lọ́nà yìí ẹ̀rọ aláṣọ gidi ní kára jẹ́ àdúgbò àwọn ọmọ sọ wá lẹ́nu. ṣíṣe ra àtàwà yìí ilé lókùn jẹ́ ọmọ ẹ̀mọ́ ó tó lè mọ́rí ẹ̀gbẹ́ fún wa tó ní ojú tì ní àti gbé e fún táwọn akéwì náà mú ìlẹ̀ wò. owó ìṣèwà bí owó ìṣèwò bí ọ̀ṣẹ̀lẹ̀ sí ọkọ̀ sẹ́lómi ẹni tó sì mú ló kó àdáwò nìkan. tọ́ wọ́n ń bẹ ẹ́ mẹ́rin ti pé yóò dáwọ́ ọ̀rẹ́ rẹ̀ láàrin ọdún kan tí wọ́n pè kò bá sọ bíi mẹ́fà ọdúndọdún mi ò tó níbi mẹ́ta ọdúndọdún mi ò tó níbi márùn-ún òun gán ti lásán lé lótó olóòtẹ́lẹ̀ sẹ́wọ̀n kó túmọ̀ sí pásán wọn á kọ́kọ́ ìyá lọ́wọ́ lẹ́gẹ́ tí ilé ọmọ wa lu àjẹpẹ́ owó lókùn tí ọmọ wa fà sọ́ra nǹkan bí bẹ́ẹ̀rẹ̀ lọ́dẹ bí owó sọ́pàmà nìkan wọ́n láì tẹ́ bá tẹ́lẹ̀ kọ́bọ̀dù obìnrin ni wọ́n lọ́ ẹ̀ ó máa sẹ́ǹtì ẹ̀rọ ni ìmí ìwọ́n ti pọ̀ nǹkan ọdún kẹwàá ni òtún níbi sàrà tó bá fẹ́ jáde kò ní mọ̀ ìsanwó kò ní mọ̀ ìsanwó ẹ̀wọ̀ kó kó sáyé wò ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ jẹ́ obìnrin kan fúnra wọn wọ́n lè ra sọ́nkúnú aṣọ tí wọn bá tó lè lọ ọ̀nà ìkọ̀jẹ̀ ìkọ̀jẹ̀ wọn wá sí lónìí wọ́n lè lé sọ kú máa sọ tí bá ti rí lè ní ọmọ rà tí wọ́n á ń gbé ní ọmọ rà àbúkọ́ mọ̀ lówó lọ́wọ́ lórí ẹ̀rọ ọkùnrin náà wọlé sáyé bí ọ̀rẹ́ rẹ̀ wá ti gbé ńlá àwọn bọ́ọ̀lù náà gbé kúrò ọ̀rọ̀ yẹ ọ̀dọ̀ kọ̀ọ̀rọ̀ àwọn orí ìlú kọ̀ọ̀rọ̀ àwọn orí ìlú tó ṣe ń ra eh, kọ́lá ló bí ìjáàbù tó rà sínú ilé ó lé twenty ìjáàbù tó ti nílé lẹ́ẹ̀kan tó fẹ́ fi sí. ẹnì kan sì fẹ́ tí ò ti rí kàn wò ká tó wá ní ọ̀dà wíì ẹ̀tún àti kókó tó wọ́n ara. bí ọ̀rọ̀ aṣọ yóò rí kiri kara ẹ̀sọ́ jẹ́ o nǹkan tí ó lò náà ni ìwọ lè tí màá bẹ́ẹ̀ kó ọjọ́ ìṣẹ̀bẹ̀rẹ̀ ni. ó dẹ́ wọ́n kọ́ ẹni tó bá fún wọn ní. thousand ní ẹ̀sùn fẹ́ gba eight thousand lọ́wọ́ wa bí ti mọ̀ pé táyà tẹ̀ pé lease ó ṣe lè wò fún kakakula bí tó tún máa wò ká agbowó ìyá lease ẹ̀kọ́ lè ra kúlà bí sẹ́wọ̀n náà fún àná tí wọ́n wá gbé abẹ̀bẹ̀ fún tẹ́bi ṣèké di aṣọ dákùn yóò dùn délé lẹ́yìn tó jẹ́ àràkúrọ̀ kọ́lá tó bá tó kúlà fún gan ìràkúrọ̀ ọjà lọ́ra wọ́n tún wá abẹ̀bẹ̀ lásán náà wáṣẹ fún àti báyìí ẹni tí ọmọ wíkọ wọ́n mú láyé àti báyìí pé tàbí fún aṣọ mi. sẹ́mi pé yóò tọ́lá àwọn bá kó jẹ fún yóò yọ lójú ẹsẹ̀ ní kókó sí orílẹ̀ wọ́n náà ó lè bẹ̀rẹ̀ sínú mọ́tò ní ibi tí ó bínú ní ṣẹ́ra burú mẹ́wọ̀ ó ń mọ́ kí ló fún wa tó gbà lọ́wọ́ aṣọ yìí kí ló fún wa ó ah bá rí pé fún wa obìnrin obìnrin ìgbàlẹ̀ sọ̀rọ̀ láàrin ẹ̀sẹ̀ wò bọ́kẹ́ẹ̀tì bọ́kẹ́ẹ̀tì tí wọ́n tà ní one fifty gbáǹtó lérí fíríjì nínú mọ́ta òun ló halẹ̀ wa lọ nítòsí tẹ̀lé òun lọ wọ́n ra sọmọ yíwo wọ́n ra ti mùsùlùmí náà tóbi sóde tó ti yẹ. wọ́n ràn lọ́wọ́ lórí ìbàjẹ́ wọ́n ràn lórí àbúrò sókè nke tó lè wọ́n ní kí ni àtọ̀ manahaj àti àkídà manahaj àti àkídà àwọn jọra wọn. manahaj ó kẹnu ju àkídà lọ. ó kẹrin ju kí n lọ. àmọ́ a lè sọ pé àkídà náà ni manihaj níjọ́ tó bá jẹ́ pé àbámu méjèèjì tẹ́gì ara wọn abájẹ́gẹ́ tí àkàtà rẹ̀ sọ pé à ń sọ̀rọ̀ manihaj tó bá ní manihaj rẹ̀ wọ́ àkídà rẹ̀ tẹ́gẹ́ ni ọwọ́ náà nù. wọ́n tó bá gé méjèèjì níjọ́ pé tẹ́gì ara wọn manihaj kẹrin ju àkídà rẹ̀ mọ́nàdù ní ìlànà téèyàn fi gbọ́ nǹkan kọ̀ọ̀kan yé ó ní lànà táwọn ọmọ nígbà táwọn gbà àkídà yìí àwọn àkídà àkọ́kọ́ sí lọ́nà táwọn ọmọ fi ń lò ó ti yé àwọn nǹkan sì ń bẹnu àkídà rẹ̀ tó ṣe pé ẹni tí ọba tó tẹ̀sí lójú méjèèjì kò ní gbàkídà rẹ̀ gbàgbẹ́ á ní onímọ̀ ní àgbẹ̀dá. kò gbé àkídà rẹ̀ gba ibi tí ó yẹ kó gbé gbà àkídà ni àwọn olórí kò gbé àwọn ìdílé àbí kò kọ́ rẹ̀ ó lọ́nà tí ó yẹ ká fi kọ́ òyìnbó ní àjò. àbí ìgbà méjì ló lè jẹ́ bí kékeré ó ti yẹ kéèyàn ọmọ bá àdéhìsì lòbó ṣe bá lò á ní àjò kò dáa. ó ní ọ̀nà tí àwọn mùsùlùmí ànábí ń bàdé ìsìlò ó ní ọ̀nà táwọn ẹlẹ́gbẹ́ tẹ̀lé bí lókè ní ẹgbẹ́ bá fi ìsìlò ẹ̀bọ̀ yìí á ní òní mọ́dé àjò ó ní àwọn píńsípù tí àwọn àfẹ́sìn àwọn olùmọ̀ tí wọ́n gbé kalẹ̀ láti máa fi tọ ojú ọ̀nà tí ó tọ́ nínú ẹ̀sìn yìí káàpù màpẹni tí máa ń lo pírísìpù yìí o ó sì dáhùn pírísìpù tó ṣe pé àwọn tí wọn ò lẹ́sìn ṣe dábẹ́ kalẹ̀ ìgbà tí máa ń lo pírísìpù tí wọn yẹn nìyí alikò ní kẹ́mi kò ní ní àjò olùgbàgbọ́ yìí torí ọ̀rọ̀ ń bá àkọ́kọ́ lọ́dọ̀ òkúta pé yọ̀mọ̀ sọ̀rọ̀ àkíyà rárá àwọn kò ṣe kẹ́mi ẹ̀jẹ̀ kó débi tó ti yẹ kó lo àkíyà yẹn tí kìíní ẹ̀ bá tábẹ́ tako mọ́ ní àjò wọn tó fi kalẹ̀ nínú ẹgbẹ́ wọn ni ó di yóò fi àkídà yẹn hàn bí ẹni ọ̀nà tí ẹgbẹ́ wọn fi kalẹ̀ nínú àwọn kéwì ní wà gbó òun náà ti ti pariwo kéwì àkídà yẹn. mo rò bá gbàgbọ́ yẹn ọ̀rọ̀ nílé táwọn olùkọ́ tó bí ẹ̀ka rẹ̀ sọ lọ́wọ́ sọ ọ̀rọ̀ náà oníṣubí tá a bá sọ̀rọ̀ tí ọ̀gbọ́ adébàsọ̀rọ̀ lórí facebook ẹkùn ìyá inú wa lọ́wọ́ ọ̀fẹ́ sọ ọ́ dìgbà wọn dábàá pàdé ẹ̀ lọ́wọ́ sí káwọn òwúrò tọ́ba rí pé káwò káwò gbogbo ohun ni olóore káwò tọ́ba dẹ̀ rí pé kásùmá pé náà ni olóore káwò bọ̀ tọ́ba sọ̀rọ̀ lóde tọ́ba rí pé ọ̀rọ̀ yìí ọ̀rẹ́ ká bomi tí opportunity rẹ̀ sí wà agbọ̀n ọ̀gbọ̀n ìlú ni agbọ̀n ìlú ìrọ̀ dáwọn àbá sọlẹ̀ kan ìrọ̀ dáwọn àbá sọlẹ̀ kan ọ̀rọ̀ yẹn ní bàbá ní káwò wọ́n ti sọ́yẹ̀ lóòtọ́ àwọn kan máa ń sọ ọ́ bẹ́ẹ̀ ó fẹ́ fẹ́rí gbá kankan nínú ẹ̀sìn òkè tó wá pèsè tẹ̀ báyẹn ó bá fẹ́ sọ díjà ó fi ọgbọ́n pèsè tẹ̀ bá wọn fẹ́ sọ díjà wọn náà kó tó lọ lẹ́gẹ́ tó lọ sọ ìsọkúsọ làtà ìsọ ìwọ́n yìí wọn náà lè wọ́n náà dàgbà ó pọ̀ àwọn yẹn ló sọ wọ́n wọ́n wá lè ní sọ̀rọ̀ olùdọ́rọ̀ máa dé ní àdúmọ̀ ní kíni so àtọ̀tá rẹ ní àtọ̀rẹ́ rẹ ní àtọ̀mọ́rí àtọ̀mọ́rí ọwọ́ ọgbẹ́ láti fi bá ọ̀rọ̀ wọn àwọn oníbídíà ni àwọn máa fẹ́ ka onísúnà lẹ́kọ̀ọ́ lóde lójú méjèèjì tí wọ́n máa sọ̀rọ̀ yẹn tí wọ́n máa ta lẹ́sìn tí wọ́n ta síyàn àmọ́ tá a bá dára dé sí ìta ta pẹ́rẹ́ tó ò tiẹ̀ ka fàdésì padà lásán lọ́nà ẹ̀kọ́ òun nígbà wo wọ́n yà á rí wọn lọ́wọ́ alóde òbí òde kájú òní. tí wọ́n sábọ́ níbi di àyè fẹ́lẹ̀ ni èmi máa fẹ́ sànù wọn tá a bá lóde tá a bá rí pé ìjòkó wọn ni láàsì mọ̀ pé bóyá ó lè fẹ́ sàbúrú tẹ́lẹ̀ ìpìlẹ̀ yẹn ìjòkó wọn ni bóyá fámìlì wọn ní ṣe nǹkan tọ̀ ọmọ àti kó wọn mọ àti mọ àròjọ wa kí pé agbalẹ̀ náà lọ bẹ̀rẹ̀ ní fámìlì wa ní ṣe nǹkan ìmọ̀ bẹ́ẹ̀ sàánù wọn kó tọ̀ ẹ fún wọn ní ọ̀rọ̀ òde ẹgbẹ́ ìfẹ́kẹ́rọ́ ìlú òde ọ̀rọ̀ yẹn ni àmọ́ tó o ti bẹ́ẹ̀ ọtí níbi tí wọ́n lọ wọn ò ti jí wọ́n sì ya ọmọ àlè níbi ìgbìdánsẹ̀ ọlọ́ba àtúnwọ̀nsẹ̀ ojú àtúnwọ̀nsẹ̀ súnà táàbì kó gbàdé àwọn sọ̀rọ̀ ọ̀nà mẹ́ta sọ́nà mẹ́rin tọ̀tọ̀ ló ti tako wa ọ̀táwà lẹ́ sọ̀rọ̀ tiwa a kàn sọ̀rọ̀ súnmọ́ dàrẹ́tì èmi ọmọ tako wọn o but a a kàn wọ́n pò mẹ́ ọ̀nà mẹ́ta sọ́nà mẹ́rin ló ti gé nígbà tí ń kàn wọ́n kù o ọ̀rọ̀ ó ṣe bìkan ó ní sọlọ́lá àlùsọ́lá ìyá yorùbá nẹ́bí sọlọ́lá àlùsọ́lá sẹ́gbẹ́ ọ̀yà kó bí mọ́wá àwọn àjọ kan wọ́n tún ní àbíká yorùbá nẹ́bí ọ̀dá ní ẹgbẹ́ ní kàwá kò àbíká yorùbá nẹ́bí òtún dá bí nẹ́bí rẹ tó bá tábàdà kọ̀ mọ́lẹ́gbẹ̀ẹ́ rẹ tí ò bá ṣe sọlọ́lá àlùsọ́lá kò ní kíni mú mi náà wá so wọ́n sá tóbi mẹ́rin bẹ́ẹ̀ tó mọ́ bọ́lọ̀ nígbà tí ẹnìkan á sọ wáyé kìlọ́ wá sọ pé ọ̀tọ́ àbá sọ lẹ́ẹ̀kan yìí ọ̀rọ̀ yẹn ní wọ́n sọ báyìí báyìí báyìí báyìí so kan yẹn ní àbúrí ẹni yẹn ti mọ̀ wọ́n gbà wọn lẹ́kọ̀ọ́ wọ́n bá lẹ́kọ̀ọ́ kò tún wá fẹ́ fèsì ìkó náà ó náà ní ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ọ̀dà wọ́n lẹ̀ ta fìlà ọ̀dọ́ bẹ́ẹ̀ wọ́n sọ pé ó ń wá ní mu ìrẹ̀lẹ̀ ó lè rárá yanjú ọ̀rọ̀ yẹn ó sì yanjú ẹ̀ lẹ́kọ̀ọ́ kan wọ́n dé lẹ́ra yìí kan wọ́n bá náwó àgbàlagbà kan bá náwó ẹ̀ tẹ̀lé pé bóyá èèyàn gidi kan ni èsì èèyàn gidi ń jọ yẹn kọ́nà kọ́sọ́ dé èèyàn gidi lọ́la ẹ rò pé èèyàn gidi kan ọba náwó kò fẹ́ sọ̀rọ̀ mo ti di mọ́dẹ́lẹ̀ ọ̀gá pé òun ní ẹ rò pé òun ní di kọ́ṣà lóòótọ́ ni òun ní kọ́ṣà bóyá wọn bá ní kọ́ sọ kọ́ṣà ni ó ti bẹ̀rẹ̀ sí sọ

èyí àbí mi so agbára wa sálàyé mi pé àkọ́ ìgbà tí ẹni tọ̀hún yẹn ń sọ̀rọ̀ tó ń bá wa nípa àwọ̀ gbàgbọ́ ara wa kàtàkì ni àkàtú sàlàyé ni o kò ta yín lára àwa sọ fún wa padà ní ìlọrin gẹ́nu wọn ta yín wọn bínú ìyá mẹ́ta lòdì ẹ̀rọ tó jẹ́ bẹ̀rẹ̀ ìrẹ́lẹ̀ pé kí lábẹ́ yọ̀ ló bẹ̀rẹ̀ pé àwọn ní wọ́n ń tà àti ọ̀rẹ́ inú wọn ò dẹ̀ fẹ́ kẹ́ tiẹ̀ ṣe mistéèkì bí àrífi kàrọ́dà ṣùgbọ́n àgbà wọn wọn dáná. ìbéèrè náà.

wọ́n kọ́ àrẹ kan náà ìjọba sáré pé ó bíbí bí fọwọ́ sàní mímú lẹ́ẹ̀kọ̀ kan ni wọ́n sáré àwọn èsù kan níwájú ẹni yẹn so tí wọ́n òjò kí wọ́n lè kan náà yẹn wọ́n sáré àpẹẹrẹ pé wọ́n fẹ́ lẹ̀ kan náà ni pàtó mo wá darí bọ̀ wáyé mo wá rí dájú wọ́n á rí ni wọ́n yọ sẹ́lẹ̀ báyìí wọ́n tó dún káàkiri bọ̀ mí náà mẹ́lẹ̀ ìkànnì láàrin ìjà lẹ́yìn kí mo tẹ̀lé kàtó wọn lẹ̀ fún báyìí pé nítorí sáà fún dírẹ́sẹ̀ yìí ṣe gbogbo ah ọ̀sá àkájú mi so àwọn bí mo ṣe ń lọ náà ni mo ṣe gẹ́ni mo ní mo àbí tí tó fẹ́ lẹ́ gẹ́gẹ́ fúnlẹ̀ tẹ̀sí wọ́n sì sìrì bu ẹnì kan òun náà sì rò pé ọjà wọn àbá ọbẹ̀ dé gbogbo wọn náà wá ní irú gbọ̀ngàn ni wọn irú kí wọn bẹ ọ̀la ẹ̀kọ́ jọra wọn ní ìmúra ẹwọ́ àwọn ẹ̀yà sòtò ló mẹ́rin bẹ́ẹ̀ àwọn náà wà ní bẹ́ẹ̀ tó wà sí lórí ayé lásán bẹ́ẹ̀ lẹ́yìn tí ìdìbò mbálì náà ṣùgbọ́n ìdìbò mbálì náà torí ẹ̀ tó wá kú bẹ́ẹ̀ bá a tú ẹ̀rọ lọ́wọ́ ẹlẹ́dẹ̀ẹ́gbẹ́ ra lọ síwájú àwọn ọ̀láìkà ẹ̀rọ lọ́wọ́ tó bá ibi ọgbà àsìkò yín yóò lè ṣe olóore bí ọkọ wọn lọ́wọ́ kò ní jẹ́ lómi kò ní jẹ́ olóúnjẹ ọ̀kan jẹ tó bá di púpọ̀ lè rọrùn fún yín ẹbí ilẹ̀ fẹ́ má gé o wọ́n lè gé torí pé akọ́ni bí kò sí bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ gé tó ẹ̀ẹ́gì mọ́lẹ̀ lẹ́yìn torí pàtó yẹn ń segin wọn ti máa mú wa irun obìnrin sì ní ọgbọdọ pọ ní kọdà ìwọ ní kápá àyàfi tí kọndíṣàn pé àkọ́bá ṣẹlẹ̀ sí lórí bóyá iná mú lórí sẹmọdọ́bìnrin náà ìsinmi lọ́pàá kìí sinmi gàgbó sẹmọdọ́bìnrin náà ẹ iná orí iná orí ẹ sẹmọdọ́bìnrin iná orí lẹ́yìn obìnrin máa rí ọlọ́run níjọ́ mú yín wọ́n bá ní iná iná lọ́dọ̀ yorùbá iná orí kòkòrò kan ní tí máa wà nú eré obìnrin eré obìnrin náà dáa mọ́ wa orí kí wọ́n bẹ̀rẹ̀ ní tí mo lè fi wẹ́lẹ̀ rẹ̀ ti gbọ́ yé ni bí ìdùn bí kí wọ́n bẹ̀ bí ìdùn ọmọ máa ọkùnrin mí náà ọkùnrin tí èwọ́ ẹ̀ obìnrin tó àwọn ọkùnrin tí èkọ́ rí dáadáa so bí ètò ọmọ alẹ́lẹ́ rà yìí ọmọ ìgbà nítorí náà kábẹ́ obìnrin ni wọ́n máa la ẹnu eré rẹ̀ báyìí padà kò bí àpàlà yé mọ́ nísì bí a torí pé èkó ti là wọ́n lójú gan-an ó ti fún wọn lọ́sẹ̀ oríṣiríṣi fíìmù oríṣiríṣi tó ń jẹ́ kẹ́ni ó ti fún ẹni tó fi bọ́n lórí ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ àmọ́ ní ní àìjọ náà kọgbà náà láyé náà dáyé ìdáyéjọ́ ó ti yé níjó níyì ìdáyéjọ́ lọ́la dáyé náà ara àwọn obìnrin báyìí ló ṣe kí ni tí wọ́n jòkó báyìí tí wọ́n mọ̀ bá yarí tí wọ́n bá tú wọ́n bá wọ́n bá wọ́n ti tún un tán wọ́n bá wo orin rẹ̀ wọ́n máa wo náà pé àwọn tó ti rí kan àwọn ẹ̀jẹ̀ wọn bá bá pa á yàtúndì bá kò tẹ̀lé kan ó sọ gbàgbé bá pàdé ara jáde ibi yóò mú jáde yóò fi kan méjì pa báyìí ṣé ẹ̀jẹ̀ rántí gbẹ̀ ẹ̀jẹ̀ ti iná orí mu kí la bá dé bẹ̀ tí iná bá mú un lórí bẹ̀ tí ó sì rọ́mọ́ tí ó dà sí ti yé gbogbo òlóbi sí wọn làwọn ò ní jáde bẹ́ẹ̀ àwọn náà yìí takú síbẹ̀ wọ́n bímọ sí i wọ́n ti wọ́n ti kọ́lé síbẹ̀ lórí sírísì tó ajẹ́gbọ́n mọ́jẹ́ kẹ́ni yóò pa àwọn yẹn tí ó fi tírìtì rẹ̀ àmọ́pìlẹ̀ ní ó ti lo gbogbo ògùn sí ọmọ nù tàbí kọ́lásẹ́tì ọlọ́mọdé àárí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí ìdí ẹlẹ́yìí wá ní ẹ̀bí ohun ẹlẹ́kọ̀ọ́ máa gbé gbàrẹ̀ lọ́wọ́.

tó tẹ̀lé orí ìrìnàjò tó tẹ̀lé orí ìrìnàjò ní àjò àdìgbò báwo ni ṣẹ̀yí àti ṣe káyọ ẹnu nínú islam yíyọ ẹnu ní islam nínú islam yíyọ ẹnu yíyọ ẹnu twenty four ní ọ̀gbọ́n ìlẹ́nu tí wọ́n bá ṣàbàbà yíyọ ẹnu. ọ̀gbẹ́ báwọn ìsìlámù sọ pé báwọn ìsìlámù ti sọ ó ta yìí ṣe sọ̀rọ̀ kí ni ojúṣe ọkùnrin tó tẹ̀lé ìgbìmọ̀ sí àjò. wọ́n ṣàjọ bó sáré sọ̀rọ̀ fún wọ́n ti bídẹ̀ sí kan lórí ọ̀rọ̀ àbíbù marcus níbi tí ń bú àwọn àfẹ́sì lórí sírísì wọ́n ti bídẹ̀ sí yẹn wọ́n fi wọ́n fi kó ọ̀rọ̀ fẹ́ẹ̀rí tọ́ta kiri ẹ̀rà ẹ̀rẹ́ tó máa fáwọn èèyàn káwọn èèyàn mọ̀ pé ẹni yìí kẹtàkàtà ni ó bú olórí tíra lẹ́yìn kùránì olórí kí wọ́n fẹ́ tó ti ẹni tó ṣe é nì tó jẹ́ pé ẹni pàtàkì lọ́dọ̀ ọlọ́ ẹni kí wọ́n fẹ́ ó bú ẹni yẹn ó sọ̀rọ̀ burúkú sí i ní eríṣiríṣi àwọn ìjòkó eríṣiríṣi àwọn kẹ́ni àwọn ìjòkó àti ọ̀rẹ́ ìgbà yẹn náà ìkún so ó lápọ̀ dúdú nínú ẹ̀gbọ́n lágbáwá ó ti yẹ ká sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tí kò ṣe ọ̀rọ̀ àgọ̀ àgbọ̀gbẹ́ ọ̀rọ̀ àgọ̀ orúkọ ọ̀rọ̀ ni pàtí èèyàn pọ̀ nídìí tí làwọn arábáwọn ní ẹ̀gbọ́n lágbáwá tí lọ́wọ́ á gbọ́ yorùbá lọ́gbọ́ àbí. Yorùbá ẹ̀yìn kí lọ́lọ́wọ́ yìí. Spanish. Spanish lọ́gbọ́. Àbí? Kọ́nà àpò ọ̀tẹ̀ wa sọ pé kò lè sọ lárúbáwá wọ́n tún bọ gbọ́ díẹ̀ orí ọ̀gbọ́. Síbi èdè rẹ èdè rẹ àbídà fámìlì rẹ ló fi ṣe kí ni ló fi kó sọ jọ. ó dàbí lọ́wọ́ wọn ní pé lẹ́yìn ìkúrẹ̀ náà tó kó jọ òun nǹkan ló ṣe ó ní lẹ́yìn ìkúrẹ̀ náà tó yẹn. tó gbogbo láwọn ọmọ yẹn ọlọ́run ẹ̀rọ ẹ̀jọ̀ ẹ̀rọ báwọn yẹn fún ẹ̀kọ́ lè má burú rẹ̀ ẹ̀ fáwọn oníbí díà rẹ̀ ó ti yé fáwọn oníbí díà rẹ̀ fáwọn máa burú rẹ̀ kò tún bó ṣe rí nù torí pé yọmọ sọ̀rọ̀ mí ẹ̀mọ̀ ọ̀pọ̀ tẹ̀lé lé sílẹ̀ ìsìn mùdírù sílẹ̀ lé ta èyí lè máa kankan o àbẹ̀mọ̀ sọ̀rọ̀ mí báyìí ẹ̀ mọ̀ rí pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ òdo ní sọ bí sí sọ̀rọ̀ òdo tó náà nì wọ́n là tó máa hẹ́yẹ. Nígbà tó pé Ibùnà Hajj àtọ́ ní Ibùnà Hijil. Àbáwò wọ́n fẹ́ sọ̀rọ̀ wọ́n ní eh, kí ni wọ́n ń pè é ní eh, wọ́n ara ilé dídá nígbà tí wọ́n ara ilé dídá abẹ́ eh, ojú náà fi rí náà ojú thousands ni ẹ dàpọ̀ ẹni tó fẹ́ pè ká tó rí pè dábọ̀ pé kí ló dábọ̀ sẹ́ni tí ó lè ṣẹlẹ̀ sí kò sí gbàyẹn tó ẹgbẹ́ ọmọdé ní orí táwọn lómi so kọ́lá kan so ọ ya parẹ ẹ jẹ ta ọ ya parẹ ẹ jẹ ta àwọn ẹ̀rọ tó yẹ ti pọ̀ jù ó wọ́n ní pé ìbéèrè nígbà wọ́n lẹ́nu tó bá tẹ̀lé obìnrin lọ sí orin àjò kí ojúṣe rẹ̀ olójúṣe rẹ̀ ká jù lọ ní kíkọ́ bá lọ kọ́ bá bọ̀ náà ni ọ́ àkànkọ́ ẹ̀ àmọ́nà ọmọ bá lọ bá náà ni ojúṣe náà nù bá gbogbo ẹ̀yin tó ṣe pé ẹ̀ka kìíní ìkó fèè sórí mi ní ìní bá ìní sọ̀rọ̀ yìí ìní dájú rẹ̀ kọ àwọn oníbídíà àwọn oníṣúná rẹ̀ lẹ́gẹ̀ẹ́ni ni màá dájú ẹ̀ kọ́ olóníbídíà gan èyí tó tóbi jù yẹn lọ pé lẹ́gẹ̀ẹ́ni kèsì amẹ́yìn oníbídíà tẹ́ ẹjọ́ bìnrin tẹ́ ẹ̀ka kíní ìkún wàlúwà ìyẹn bá ìkà àmọ̀ ìṣeré. ẹ̀lẹ́gẹ́ni ọ̀rọ̀ tó lè débi tí obìnrin fẹ́ lọ sí hajj ìyẹn fẹ́ lọ sójú ogun ẹ̀yọ́ mọ́rọ̀ òye ogun ti pé mùsùlùmí ìyàwó rẹ̀ sì fẹ́ lọ sí hajj ànábìyẹn ti máa lọ sójú ogun lọ báyàwó rẹ̀ lọ sí hajj. ọ̀rọ̀ tó lẹ́gbẹ́ ti pé obìnrin ọ̀gbọ́dọ̀ lọ sí ààjì tí ọ̀bá rí onímọ̀ara ẹ̀wù ti jẹ́ nínú ẹ̀sìn wa ààjì jẹ́ orígun kanáà ẹ̀sìn wa ìsìláàmù ní ọ̀gbọ́dọ̀ sí ààjì o àkókò orí mọ̀ara ẹ̀gbọ́n rẹ tó tó ti bàlágà àbúrò rẹ bàbá rẹ ọkọ rẹ ọ̀nkù rẹ àdúgbò orí wọn. lẹ́ni kán máa wá fòfin ọlọ́run ọba ayín àwa nítorí bóun fẹ́ kàwé wọ́n wá rí admission sí kánò orí síbàdàn. orí sí lọrin orí sọyọ orí sókòmọsọ ọwọ lọ èyí tó hàn lójú méjèèjì ni pé tó o bá ní màá àkọ́kọ́ ni pé atọ̀rọ̀ lórí ilé ìjàdẹ̀lẹ̀ nípa kóbìnrin ọmọ lọ sáré nísàn yẹn kókò tí ẹ wúlò fún wa nílùú wa yìí o àbí obìnrin ni mo sọ òkú tó gé ọkùnrin ló wúlò fún ẹ̀kẹ́ ìdónilẹ́kọ̀ọ́ bí àti òbí ká wúlò fún àwọn atájọ́ súnà lórí pé kò sí fídíò dìíṣẹ́ ìyẹn kọ́ làwọn sọ ní kò sí fídíò dìíṣẹ́ àbí tó wàá gbọ́jà kò rè ẹ̀kẹ́ yìí ni pé wọn ò ní dá báńkì wọn ọ̀rọ̀ báńkì bò kí ni bọ́lá tó máa ń sẹ́kà àfihàn náà ẹ̀ẹ́ máa ń lé sẹ́wọ̀n kan ọ̀dà fámásìsì wọn ò ní fámásìsì obìnrin lọ́tọ̀ ó sì kó ní àwọn ọkùnrin ní kọ́ mara jà níwájú obìnrin kọ́ mara jà ní ẹ̀yìn ẹ̀yìn obìnrin náà ṣẹ̀ṣẹ̀ mọ́tàlá fún wọn bá ń sẹ́mọ́ láti kò sí ó ní sì máa sọ yìí ìyẹn bọ́lá sọ ní sí èyí tá a sọ lọ́wọ́ ní sinipé kò trouse èyí tó hàn ní pé láíláí kò lè kọ̀ fíìlì rẹ̀ ó wá ní pé èèmù ní bọ́lá sẹ́wọ̀n tẹ̀lé mi lọ ẹjọ́ máa lọ ẹjọ́ máa bọ̀ òun lò jọ máa sùn wọ́n àkọ́jọ́ kọ́ máa sùn bẹ̀rẹ̀ mgbe ẹjọ́ wọlé lọ́dún kan náà ẹ̀ẹ́gẹ́ ẹjọ́ wọlé lọ́dún kan náà kọ́ọ̀tù kó kọ́ tóbi lọ́dún mẹ́rin pé yọ máa bọ̀ lọ yọ máa bọ̀ lọ ẹ̀ẹ́gẹ́ ni wàláyé ò kọ́ fún ẹni tí lọ pẹ́ lọ́wọ́ ọ̀gọ́rọ̀ lọ àbúrò mi lọ kéwú mẹ́rin gbà ó ní àtúbí àbúrò mi mi wà tí mo bá wọn lọ àwọn ọmọ lọ nígbà tí wọn lọ bí ẹmẹ ìlú kan sọ ẹbí ẹmẹ ìlú kan tó bá a lọ tó bá a bọ tó bá a lọ tó ṣe kí ni tó bá a lọ mi ò wọn kọjá ọdún yẹn wọn ti ọba bá a lọ mọ òun náà nígbà tó kí ni nígbà lọ sí mọ́sọ́mọ́ ìdílé mi ọ̀sán pọ́ọ̀tù ó ti yé ó ti pẹ́ òun títọ́ yìí pẹ́ mẹ́rin. ẹ lè pọ̀ fílẹ̀ ìgbà mi tíráàbù tẹ̀lé mọ́ wù lọ rárá ìgbà mi ò lè fi sí ìgbà mi ẹ̀lẹ̀ mọ́ lówó sẹ́yìn tó jẹ́ pé túláàsì lóbi lówó jẹ tó fi parí táàmù kan ìwọ ọlọ́wà máa wó ọkọ̀ ẹnìkan kí ẹ̀dáhùn náà yóò wà lówó ọkọ̀ ẹ̀ méjì ìwọ gan fún ẹ̀ gẹ́gẹ́ wọ́n ní ọlọ́wọ́ sọ́lẹ̀ owó ọkọ̀ jẹ́ gan òdegé òpè ní nàìjíríà ní nàìjíríà àbọ̀ àwọn ọmọ sápẹ́ nàìjíríà ìlú àwọn tí ọ̀fẹ́ náà ara wọn ìlú àwọn tó ṣe kéde tí ọ̀fẹ́ náà ara wọn ìlú tó jẹ pé àtẹ olórí àtẹ ní bá a jẹ́ wọ́n á lówó lọ́wọ́ yóò wá sẹ́kù bá wọn wọ́n á tó fi wọ nìkan nìkan sínú mọ́tò kó fi sìn ọ́ wá kò lè rọrùn ọ̀pá àṣẹ ọlọ́run bá ní wá ẹ̀yìn aláwọ̀ sáà wọlé yìí wọ́n ní lágàfóró yìí wọ́n ní súnà wọ́n náà lọ́sùn náà lágàfóró yìí. nítorí ah. ọmọ náà dá ọwọ́ á ń ṣe bí àwọn oníbíjà láwọn ọmọ ìyẹn nìyẹn náà láà tàbúrò wọn náà wọlé jù wá. láyà lẹ́nu láyà lẹ́nu. tó bá tẹ̀ lóòrùn ní gbọ́ pé ọbẹ̀ kóbìnrin rẹ̀ ọlọ sáyẹ́nsì náà ni wà á fún níbi ní ibi tí ọ wà ìlú tọ́ yọ̀bá ti rí bẹ́ẹ̀ kò sí kíni kò rí bẹ́ẹ̀ nù wà á fún níbẹ̀ torí yóò tíráàbù mo sọ pé wọn bàbá gan tipátipá agírí lòbìnrin náà lọ léwé òun náà nítorí pọ́sá nírètí lérí ẹ̀ òun ló jẹ́ ọmọ fífi panú wọ́n tó wá ní ọmọ sanwó mọ́tò yẹn méjì ó tó ní ọmọ sanwó yẹn kọ́nà àwọn ọjọ́ súnà ò ní ṣẹ́gi ò ní pa abẹ́ ṣe àtọ́nàmọ́ sáánà rẹ̀ kọ́nà àwọn tí wọ́n níyàwó ní travel tí wọ́n sì jọ súnà kí lọ́rùn fẹ́ lómi ṣẹ́gi ni kí lọ́rùn fẹ́ lómi ṣùgbọ́n ẹ̀ ẹ̀jọ̀ ẹ̀dá kan sọ̀rọ̀ ayé o ẹ̀sọ̀rọ̀ ayé o ọ̀pọ̀lọpọ̀ tá àmì tá lè ṣe táàbí kú ẹnìkan jò ní ọ̀sàláìsì ọwọ́ mọ́tò ni ọwọ́ àṣẹ nǹkan nǹkan tó sì wá ṣe yẹn ní ìnáwó tó wá ṣe yẹn gan ọ̀yẹ kọ́ wá sí irú ìnáwó bẹ́ẹ̀ torí ìnáwó yẹn ò ṣe ni kò ṣe pé á ṣe náà á ṣe kí wọ́n sì náà ìnáwó yòókù tó láìpá tí wọ́n para sílé báyìí ojú ọ̀nà tó dégé ni obìnrin ní o ojú ọ̀nà tó dákẹ́sì ọmọ rẹ̀ ló yí òun dégé ni òyìn ó sì rìn alábọ̀yé ní o ó sì rìn ìrìn pé kò dégé ni kò sí máa rà orin máa ti pè é ẹ dákun ẹnu oníwèé ọjọ́ wájú ọlọ́run tọba tún sọ́nà pọ̀ bí wọ́n ní garanti pé o lè parí iléèwé yẹn àbí táwọn sọ pé islam ń retí pé wọ́n ní kọ́ wúlò fáwọn mẹ́sì ìwọ gẹ́gẹ́ tí kàkà ẹ̀ kò fi wúlò fún ẹ̀ náà ní wọ́n ní islam ń retí ẹ̀ ẹ̀rọ ìrìn islam lọ́wọ́ náà ní pé àwọn mùsùlùmí alẹ́ ti kọ́ sí ilé lọ wọ́n náà nípa afọ́ra obìnrin pàtàkì gómìnà kìí lọ gómìnà islam lọ obìnrin pàtàkì agbátà sọ ni pé àgbà tí ò yẹ kó obìnrin bọ́ tóbi para rẹ̀ lára tóbi dẹ́sẹ̀ kálí àgbọn tó yẹ kó àgbọn ni kò wá lẹ́gẹ́ni kò wá dáa lọ́sọ̀ ọ̀gbẹ́ kí ni kejì. ọdún wọ́n bá fún ọmọ wa ní nǹkan ní gẹ́gẹ́ bí owó ṣé ó tọ́ fún ọmọ yẹn kí á gbé ọmọ àgbàlagbà lọ fún tó tọ́ fún kó pín ní dídí pẹ̀lú àwọn àbúrò rẹ̀ ó pè jọba òun ni wọ́n sì kú òun náà fún. Ìtí ò lè nìyí wò ní kí á ló lé mẹ́. Ìwé òun ni wọ́n fún lọ́wọ́ àwòkọ́ mi ṣe. Ìwé lọ́tọ́ fẹ́ fẹ́ dédé wà ní fún ọmọ lọ́wọ́ mú un rẹ̀ ọjọ́ lọ́rùn. ìwé ìlú wọ́n ní pé ẹjọ́ pé kí a bá yóò kù tó bá yóò kù kọjá wájú wa pé ká dé. ṣé irú yẹn náà ó yà fúláì sí irú ilé àwọn tó dẹ̀ wá ní pé ká dìde ká dákẹ́ tó fáìlì ẹni tó kú ṣáà ṣe bẹ́ẹ̀. ìran ni yóò mọ̀ ìsìláàmù tó ní odidi náà ni kò ní ọdákẹ́ tó bá sọ̀rọ̀ lọ́wọ́ ẹni wọ́n sọ̀rọ̀ yín lọ. tá a bá gbogbo rọ sí ẹ̀gbọ́n kí ẹsẹ̀ rẹ̀ ní kádákẹ́ àwọn tá a bá dákẹ́ ọ̀sẹ̀ gẹ́ni obì ń dà kí ẹsẹ̀ rẹ̀ ní kádákẹ́ tó bá lẹ́yìn tó bá sọ̀rọ̀ sí ọ̀sẹ̀ gẹ́ni sáà tó mọ̀ rẹ̀ ni ṣùgbọ́n sì máa sàwádà tí ò ní túmọ̀ olùsọ̀rọ̀ sí yẹn tẹ́sí gbogbo lọ́tẹ́. Thank you kíní kan làwọn èèyàn kan máa wá ṣe tí ọ̀gá mu ìranù yìí wọ́n lè máa sọ láàyílà áìlàlá o láàyílà áìlàlá ìranù lẹ́sẹ̀. torí pé ànábì kọ́ lọ́rọ̀ yín ní tẹ̀sí èṣù lọ́rọ̀ yín máa wàá máa sọ fún wa pé ọlọ́run lẹ́ dá ń bi tẹ́ ẹ bá fẹ́ àbí kẹ́ ẹ dá ń bi tá àná ìbá ti ní ẹ dá. sóde lórúkọ ọlọ́run bá lọ ń dá kọ́ wá jòkó lérí water closet nínú ilé ìgbẹ́ kọ́má lè sọ fún wa náà là á àmúdi àwọn tí wà náà là ilé àlè mi. ọ̀fẹ́ ọlọ́run gbọ́dọ̀ ọ̀fẹ́ àwọn sì kéré gbọ́dọ̀. kan ní pé ẹfúra sí o lọ ti wọ orí ẹgbẹ́ e lọ sí yàbá àwọn sakátì ẹgbẹ́ lọ́dọ̀ lọ ti wọ orí inú tọ́lá dè ní ìṣùgbọ́n àlọ́lá ìrẹsì wọ́n á ní nǹkan kó sẹ́mínà àǹkan sí ọ́ mẹ́wàá ni ẹ má sì sí kiri tẹ̀lé òkú lẹ́yìn anábì ọ̀pọ̀ abẹ́ ẹ máa gbé lọ sísé kiri náà olùkọ́ yà ọlọ́wọ́ bí ọdún bá sọ. ìbéèrè àwọn obìnrin ẹlẹ́ni ọ̀la wọ́n tó wà ní ìbéèrè tó béèrè gbogbo ọjọ́ ti mú nọ́mbà kalẹ̀ tẹ́lẹ̀ ó ti tán ó ti lọ. Bẹ́ẹ̀ni lọ́dún yìí nígbà aláwọn lọ kí wọn ní mọ́ṣáláṣí tọ̀ so ìmọ̀mù tó jẹ́ wà bẹ́ẹ̀ ó ṣe lẹ́dí so ọba èkó wá wá síbẹ̀ so ó wá jókòó lẹ́gbẹ̀ẹ́ ìmọ̀mù ìlú ìdòkó síbẹ̀ wá gbọ́ pa àtẹ̀rẹ̀ síbẹ̀ so ibẹ̀ ló wá wà sí táwọn fi kí ṣé àbúrò wà nínú táwọn. ìmọ̀mù sì kírun òun kájọ kó kó kírun ṣé òun ọ̀jọ̀gbọ́ òun ọ̀gẹ́hùn ẹ sọ̀rọ̀ ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ obìnrin kí ló lẹ́nu. máa ní dáhùn. ìwọ́n tó bèrè bèrè òjì ká dáhùn tó fi lọ lé. máa ní dáhùn. tó rà àgbọ̀ yé tán. ṣe tiẹ̀ gba fún àwọn tí wọ́n ń pàṣẹ rẹ̀ gba fún àwọn tí wọ́n ń pàṣẹ rẹ̀ wọn ọ̀bìọ́ islam kan ṣe ìgbìmọ̀ àṣetá fífi ìyáma gbàgbọ́ ìgbésí islam yọ kú sílé pàtó ọlọ́ àwọn islam tààrà sí náà ọlọ́dún àṣetá lórí kíláàsì ọlọ́sàgbà lọ́wọ́ àwọn àbíọ̀ ìgbà ìpè ọlọ́mọdé afárùn gbogbo ọlọ́mọdé gbogbo afárùn gbogbo àlàáfíà àtẹ̀mí gígùn ọlọ́mọdé àṣìṣẹ́ ọ̀rọ̀ wa àlàáfíà àtẹ̀mí gígùn lérí dáadáa tí oníṣúná wọn mẹ́tọ́ra àdúrà àtẹ̀mí gígùn ọmọ sọkú lérí dáadáa ńlọ́dà o ọmọdé àti kàlùbí ìwà tí wọ́n ṣe mọ́ ká ní ẹ̀rí bàtà sábẹ́ lọ́wọ́ tàbí tá a lọ yìí ẹ̀mí kíkùn lórí dáadáa àtàlàáfíà ọlọ́dẹ nínú. Ṣé ìwọ́n dáadáa mọ̀ ọ́nà jẹ́ mèrè òfin fún gbégé ní orí dáadáa? Torí pé ẹ̀mí yẹn máa ń gùn lórí aburú lórí ìbàjẹ́ ọ̀gbọ́ lórí gíní. Ó kàkà kó lórí nílé gíní ni wọ́n fẹ́ fi rẹ̀. Ó bá ṣe so torí ẹ̀ ni pé ẹ̀mí wa tí ó kún ọlọ́dẹ́gun lè rí dáadáa ọlọ́dẹ́gun lè rí dáadáa tó gbọ́dọ̀ àwọn ọ̀la tó tàbí lọ́dọ̀ ọlọ́kọ́ musa ṣe fún wa olùrí owó lòun béèrè ẹlòmí ìdílé ní béèrè ẹlòmí ọfẹ́ pàṣẹ sáà tó wọ sùn ni ẹlòmí ọmọ ní béèrè ẹlòmí ìyàwó ní béèrè.